orí ayé jẹ tán rẹ̀ kó máa bá dábì náà gbé kó máa bá wọn ara lé ẹ̀ kó máa wọn sàbí ẹ̀ adigunbu àwọn ará táǹkì ìsìláàmù tẹ̀lé wọn títí ọjọ́ ẹ̀sán ní tẹ̀síwájú wà yóò rúrú ẹ̀dá wa subhanahu wa ta'ala suratu Yunus kùránì oríkẹwà ńláwà adákẹ́ sí àyà ìkẹrìnléní ọgọ́ta ọlọ́ọ̀bẹ̀ ẹ̀dà subhanahu wa ta'ala ìkẹrìnléní ọgọ́rin verse eighty four. ọlọ́run bá ń sọ fún wa nínú ìtàn lẹ́yìn Musa alayhi salatu wa salam nígbà tí ọlọ́run bá rán sí Fìràwùn tó fi àmì ọlọ́run bá hàn án pé ọlọ́run lọ́rùn níṣẹ́ wàhálà ṣe kìfìrí. ó ṣe kèfèrí kò gba nǹkan tí ànábì Musa alayhi salatu wassalam tó gbé wá ọlọ́ni fama amana ni Musa illa dhurriyatun min qawmihi ala khawfin min Fir'aun àwọn tó nígbàgbọ́ náà ànábì Musa àwọn díẹ̀ nínú àwọn ọmọ ọ̀ràn rẹ̀ ní ọmọ ọ̀ràn ànábì Mùsá pẹ̀lú bí ẹ̀rù tó bà wọ́n pé fìràhàn tó bá gbá wọn mú yóò sà wọn sì bá sì bo fìràhàn àtàwọn tó tẹ̀lé ayẹ̀ sínú ohun tó kọ́ mọ́ bá kó fìtínà bá wọn ọlọ́ni wa iná fìràhàn àdá àálẹ̀ fìl àrùn fìràhàn àgbà lórí ilẹ̀ wa iná hu lamina al-musrifin ṣùgbọ́n náà àwọn alágbèrè tọ́lọ́wọ́n bá ọlọ́ni fọ̀kọ́lù àwọn àjọ anábì musa wá sọ pé alábọ́ọ̀hì tawakkalna ọlọ́lágbára ní o rabbana la taj'alna fitnatan lil qawmi zalimin ìwòlú ẹlẹ́dàá ìwòlúwa wa mọ́ sí wá ní fìtínà fáwọn àjọ káwọn ọ̀jọ́ alágùnṣe àfáàní àìlá tó dìhìrù hùm àlẹ́yìnà fayadúnnù annahum alalhaq fayaftatinu bina má fún wọn ní kápá lórí wa ká má bàa rò pé má fún wọn ní kápá àwọn wà lórí òdodo wọ́n wà kàtùtínà àti kú sínú ìjẹ́kẹ̀fìrí pẹ̀lú pé wọ́n tẹ́gbọ́ wa yẹn tí ọlọ́run bá mọ́jẹ kí mọ́jẹ kọ́ta ó yọ̀ wá mọ́jẹ kọ́ta ó yọ̀ wá tí wàá jẹ́ kọ́ta ó máa wu aburú rẹ lọ pé à ndí mo ṣe olóògbé yìí jẹ́ ká jẹjà jẹ́ ká jẹjà lórí wọn kó lè dá wọn lójú pé orí rọ́là wọn wà àdúrà táwọn àjọ ànábì Mùsá ṣe yìí làwọn náà ń ṣe lónìí gbogbo àwọn ọ̀tá Islam gbogbo àwọn ọ̀tá ẹ̀sìn tí wọn ò fi kẹ́sìn òórú gbérí ọlọ́run bá kó fún wa ní ọjà jẹ lórí wọn ọlọ́run fi ògo fún wọn débi pé wọ́n lè wá máa rí bí yọ wípé tó bá jẹ́ pé àwọn wà lórí ìsìnà ni kò yẹ kí àwọn ṣẹ́gun àwọn mùsùlùmí lórí àwọn ọmọlẹ́yìn anábì Musa alayhi salatu wassalam àdúrà tí wọ́n ń ṣe nìyẹn wọ́n ní ìwọ ọlọ́run ọba mọ́sẹ̀ ní fìtínà náà má ṣe wá ní fìtínà fún àwọn sájẹ́ kìfìrí débi kí wọ́n lè jẹjà ala khawfin min fir'auna wa mala'ihim an yaftinahu wọ́n bẹ̀rù firaun àtàwọn ọba kan wọn tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn firaun àtàwọn lọ kó fìtínà bá wọn látara pé tí wọ́n bá kápá àwọn wọ́n máa wò pé àwọn làwọn wà lójú òdodo àwọn tí wọ́n ń júwe ọlọ́run ọba fún àwọn àwọn náà wà lórí irọ́ wọ́n wà kàfùtínà pẹ̀lú ẹ̀ ọlọ́ni wà iná fìràwọ̀nà la alẹ́ fìràwọ̀nà dá lórí ilẹ̀ wà iná owó làbílẹ̀ tuntun sí nínú àwọn aláṣẹ́kóró àwọn aláṣẹ́rí ní sọ́lọ̀ ọ̀bẹ̀rẹ̀ tó bá yẹ pé lódodo lẹ nígbàgbọ́ ní ọlọ́wọ́ bá wo in kuntum amantum billah tó bá yẹ pé òdodo lẹ nígbàgbọ́ ní ọlọ́wọ́ bá fa alayhi tawakkalu òun náà lè ya bá tẹ́ nígbàgbọ́ fìtínà báwọn kèfèrè ó mú báyìí àbí payà pété bá lọ jẹjà yín wọ́n máa rò báwọn wà lórí òdodo ọlọ́run ní ẹgbára lé kẹ́ẹ̀dì nípa jọ̀sẹ̀ yín lẹ̀kùn nípa ìmọ̀ ẹ̀jẹ̀ láwọn òfin rẹ̀ báyìí ni àrẹ Musa alayhi salatu wa salam ló sọ fún àwọn ìjọ fìràwùn àwọn ìjọ ànábì Musa nígbà tí àwọn ìjọ fìràwùn tí wọ́n ń fi ìdínà bá wọn gbẹ́rẹ́ wa subhanahu wa ta'ala ó ní faqalu ala Allahi tawakkalna iṣẹ́ sọ náà ni pé ọlọ́run agbára ní o rabbana la taj'alna fitnatan lil qawmi adh-dhalimin ìwọlúwa wa má ṣe wá fìtínà fáwọn àjọ alábòsí o wa najjina bi rahmatika min al-qawmi al-kafirin ọlọ́run wá là wá pẹ̀lú kúrò láàrin àwọn ìjọ alábòsí àwọn alábòsí yẹn àwọn kìfìrí olùgbẹ́rùgbẹ́rí tó fẹ́ràn ọ̀rọ̀ sùhánà wọ̀ sàhálà ọ̀nà ni wà áwáhánà ilẹ̀ mọ́tà wà fíhì lẹ́yìn eléyìí àwọn náà bá wá ń bí sí mọ́tà àtọmọya rẹ̀ àlèhìmọ̀ sọ́lá tó wà sálàmù an tabawa a lè kọ̀wé kùmá lè mí sọ̀rọ̀ buyutan aláwọ̀ ti kí wọn pé ẹ lọ wá ilé fún àwọn ìjọ yín ní mísírà waj'alu buyutakum qiblatan kẹ́ẹ̀tì táwọn léyìí láàyè lẹ́ẹ̀tì máa kírun oní qiblatan musallan tusalluna fihi lita'manu min al-khawfi wàkánà fìràún mìnàhùn mìnà sọ̀lá ẹ̀rọ wálé láti máa lè kírun bẹ́ẹ̀ torí pé fìràún ò jẹ́ wọ́n lè kírun ìyẹn ní òkùnrin ní fọkànbalẹ̀ ìmọ̀ kírun fọlọ́wọ́ wa ìmọ̀ fìràtì rẹ̀ gẹ́gẹ́ wọn bá zùn fún akpé alábìdíkiri láhi sátúmọ̀ ìlú ìlú ìrántí ọlọ́wọ́ bá ní máa jẹ́ kọ́kọ́ ọlọ́run ní omi sí Musa àti Harun tó yàn lánàá bíi an tàbá wà á nìkan omíkùn mọ́ bíbí sọ̀rọ̀ bòyúta ẹ lọ tójú àwọn nílẹ̀ fáwọn ọjọ́ yín nílùú bí sọ̀rọ̀ wọ̀jà á lu bòyúta fún kíbla kẹ́ẹ̀sì jẹ́ léyìn ó jẹ́ bí tẹ́ẹ̀sì lè máa jọ́ sí fọlọ́wọ́ bá nígbò jẹ́ kí sùránù òjì ẹ̀rọ lẹ́sìn jẹ́ kò jẹ́ ríjọ sí ti fọlọ́wọ́ ọlọ́niwa kí mo fọlá kẹ́ẹ̀ máa kírun wàbá ṣírí mọ́mìnì ọlọ́niwà nẹ́bì mọ́ta ẹ máa kírun kẹ́ẹ̀sì máa fáwọn olùgbàgbọ́ òdodo nínú òdòdó pé ọlọ́run ó láwọn lọ́wọ́ fìràúnà àwọn ẹni wọ́n ti pọ̀pọ̀ wájú múlẹ̀ wọ̀kọ́lá mọ́ta rọ́bànà anabi mọ́ta wá nípa ìwòlúwa wa ìnáka àtẹ́yìntà onu ló kú àtàwọn èèyàn rẹ̀ wọ́n ló fún ọ lé ayé yìí wà Haya ń fi à ó fún ọ lówó lọ́rọ̀ lé ayé yìí rọ́bàná ní yòdìlú wa ń sẹ̀bí ní ọ̀rọ̀ ọ yìí náà ni wọ́n tún wá fi sọnù lójú ọ̀nà ọlọ́wọ́n wọ́n mọ̀jọ́ ọba sí ákìbẹ́sì àǹsẹ̀lì ọ̀rọ̀ iná ni ò ní jẹ́ lè rí tọ́lọ́wọ́n bá ṣe tí wọ́n fi sínú àti sọnù kó lójú ọ̀nà rẹ gbẹgbẹ tí wọ́n bá ló ni bóyá ó ti lè pè wọ́n lọ síbi ìrántí ọlọ́wọ́n bá ṣùgbọ́n nígbà tí wọ́n ló pé a ẹ̀yin bẹ́ẹ̀ ń jọ́sìn fọlọ́wọ́n bá gan kílẹ̀ ní ẹ̀rí pé táwọn kìfì rí mi sọnù ìwọ tó ń forí kalẹ̀ nígbà ìwọ họrí ó rẹ̀ kórè ilé orí yẹ̀mùyẹ̀mù adùn tí ò dẹ́ẹ̀kẹ́ ẹ̀kún ẹkún ẹ̀rín tó ẹgbẹ́ ẹkún ní wọ́n gbẹ̀yìn rẹ̀ ayò tó ẹgbẹ́ ibi ní wọ́n kú gbẹ̀yìn rẹ̀ tó gbé lórí ìtawọ́ pàpà sí kí wá lóore kí lóore tí ń ayé eléyìí tí ó gbé èèyàn kú àti lọ́sọ̀ọ́dẹ́ ayé àkọ́rọ̀ lèyòdílú ansabili láàmù tó wà mẹ́yẹ láàmù sàbàbíyà ni eléyìí tí ó fa sábàbí tí wọ́n fi wá sọnù kú lójú ọ̀nà wọ ọlọ́wọ́n yẹn ń di rẹ rọ́bánà alẹ́ ọ̀wọ́ bá pa ọ̀rọ̀ wọn nù ọ̀rọ̀ tí àmsíkà ìyẹn ni pé ìwọ́lọ́wọ́ bá bá lù gbóngbó yọ̀rọ̀ wọn parun káyé ta ìgbọ̀nà sọ́lọ́wọ́ bá mọ́ wọ́n ní imam abdulrazak àtàwọn míì wọ́n gbé jáde látọ̀dọ̀ afọ́wà kọ̀tádà asadusi ibn diham wọ́n ní wọ́n sọ pé balagana anna zuru'ahum wa amwalahum tahawwalat hijaratan wọ́n náà gbọ́nú tàbí pé àti nǹkan oko àwọn ìjọ firaun àtàwọn owó wọn ó dòkúta mọ́ wọn gbá owó wọn dòkúta tí mo ráǹfà ní fi tèmọ́ látara àdúrà Nábì Mùsá alayhi salatu wa salam wasjudu ala qulubihim wọ́n bá wá jẹ́ kọ́kàn ó dípa ẹ ìtìbà àléhà wasawsik jẹ́ wọ́n ṣe àyàkókò nàkí fala yu'minu hatta yarawu al'azab al'alim débi pé wọ́n ní gbàgbọ́ títí tí yà ẹlẹ́sẹ̀ ilé yóò wọn wani da alaihim wa ammana haruna ala du'a'ihi wani bá náà mọ́ sáà ti ṣe àdúrà tí ń ṣe yìí against àwọn ìjọ fìránì yìí bẹ́ẹ̀ ni haruna sọ pé amin bára mọ́ sáà ti ń sọ ibi tí ń pépè harun kọlọ́mọ ẹ̀dà subhanahu wa ta'ala kúlẹ̀kùn àná lórí wa ọlọ́ni kọ́ọ̀dà kọ́tù jì bá dà wà túkùmá ọlọ́mọ tó láàrin ga ó ládùn ayé mo ti gbà á àfáàní fàmásàkàtà àmọ́wálà hùn ìjà ọlọ́tàn ohun wọn bá ní òkúta wàlàm yu'min fìràáwùn débi pé fìràánù gbàgbọ́ hátà àdàlákàhùn lọ́gọ́rùn tí tó fi ń lé àdáni Musa àtàwọn ọmọ Egypt lọ àtàwọn ọmọ Israeli ó lé wọn lọ àwọn kan odò òkun ọlọ́run bá la ọ̀nà fún wọn ní odò wọn ń tọ́ ní odò lọ odò yí àti méjì wọ́n sì ń rí lẹ́lẹ́ odò wọ́n sì ń tọ́ lọ ṣùgbọ́n ọ̀nà dé orí wọn ní láàrin omi ọ̀nà tẹ́rìbọ̀ ibi tí ó fọ̀nà sí lánàá ọlọ́run bá ní kó pàdé mọ́ ìsàlẹ̀ odò ìsàlẹ̀ omi òkun ló wà ṣẹ̀rẹ̀ kò ní ìdìbò wulẹ̀ wá pè mọ́ ọkàn ara parẹ́ síbẹ̀ ni wọ́n ni bára bí anábì Mùsá mo sì làkó níbi àwọn àtàwọn ọjọ́ rẹ̀ náà sì làkó lọ́dọ̀ fìràwọn rí tí fìràwọn sí tó sì parun wọ́n ni fàlámì àǹfààhù ìmọ̀ àlùhù ìgbàgbọ́ tó lọ nígbàgbọ́ ń gbà tó fẹ́ kú torí kó wà pàṣán gbà torí torí kú báyìí ó ní ámọ́ntù bílẹ̀dí ámọ́nàbí banu israel ọlọ́run ọba táwọn àbáyé israel agbàgbọ́ nínú èmi náà ti gbàgbọ́ báyìí o ọlọ́run ní al-ana faqad àfẹ́yì sísìn ìlọsẹ̀ wá gbàgbọ́ nígbà tó ti fi ọ̀pọ̀lọpọ̀ gbà yarí àní gba ìgbàgbọ́ rẹ̀ mọ́ torí ẹ̀ ọlọ́run ní fásitàkìmá ọlọ́ni kọ́dù yìí bá dà wá tukuma mo ti gbàdúrà yìí méjèèjì o fásitàkìmá ẹ̀yà àdúrótọ́ àfáàní àlàáre sáàdàtì wà dáwà ilá àyà àti àhún làdá ẹ̀dúró lórí tẹ́tẹ̀ ń jẹ́ àtàdó àtẹ́ǹsẹ́ nípa akẹ́kọ̀ọ́rọ̀ fìràwọ́n pàpà já sí ìyà yìí torí àìgbọ́nà rẹ̀ wàlá tàbí àárín sàbílẹ̀ lẹ́dínà láyà àdàmúnù torí ẹ̀yin náà ẹmọ́ lọ tẹ̀lé ojú fọ́nà àwọn tí ó mọ̀ yẹ́ o àwọn tágbólá gidi tí wọn nígbàgbọ́ ní ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba ẹmọ́ tẹ̀lé wọn o ẹmọ́ torí pé àwọn èèyàn gba òdodo ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba kẹwàá lórí you can beat them you join them bọ́ọ̀ bá lè já wọn lè yá sí dédé wọn rárá o mùsùlùmí ẹ̀rí ni pé mùsùlùmí gbọ́dọ̀ ní dáwà ìsìláàmù dáwà tó yàtọ̀ gédégédé tí ń báwọn èèyàn ń ṣe dáwà tó yàtọ̀ gédégédé tí ń táwọn èèyàn ń ṣe ní torí ẹ̀ nígbà tí mùsùlùmí bá wá ń fi ẹ̀sìn rẹ̀ wé táwọn kèfèrí ajẹ́kù kò mọ̀ nǹkan tí ń ṣe nìyẹn torípọ́lọ́ kò ní gbà lọ́wọ́ ẹ̀ òní fásitì àfihàn ẹ̀yin méjèèjì Harun àti Musa ẹ̀yà dúró afáàní alárìsá láti wà dáàwà lórí iṣẹ́ tọ́nà wá fi rán yí àti ìpèpè ìlà àyà tí yahoo àdá títí sí àti ẹ̀ tọrọ fún ẹ̀yẹ tí fi dé wàlá tàbí àánì torí ẹ má tẹ̀lé sàbílà lẹ́rìnà láyé àlẹ́mú lójúkọ̀nà àwọn tí ò ní tí ọmọ kan fìsìn ìjáde kọ̀dọ̀ i àwọn tí wọ́n ń sọ pé sọ fọ́lọ́ ọba kó jẹ́ kí ìyàwó jẹ́ àwọn báyìí ìyà tó yóò jẹ wá yẹn ó yá jẹ́ kí àyẹ́ ọ̀rọ̀ kiri yóò ọ̀rọ̀ yahudi bí a ṣe ń rorí kí wọ́n náà wà máa rorí rẹ̀ rárá o ọlọ́run ní mọ́tẹ̀lẹ́ ojú pọ̀nà àwọn tí ò nímọ̀ àwọn tí ò mọ̀ kankan àwọn tí ò mọ̀ kankan pa ìsìn wọn tí wọ́n ń ṣe gan an gbọ́dọ̀ ámbèlè tàbí kí wọ́n fẹ́ mọ̀ nípa ìsìn sí inú àwọn tó sá ìmọ̀ kan jù nípa kí ni olúwa gẹ́gẹ́ fẹ́ lábẹ́ ọ̀dọ́ ọmọ èdèèyàn làwọn kiri yóò wà àwọn Yahudi ní ma ti wọn ṣùgbọ́n àwọn yẹn ń tako wọ́n ti tako nǹkan tí wọ́n mọ̀ lódodo ni ṣùgbọ́n àwọn kírísítẹ́nì ti wọn àwọn ẹ̀wọ̀n yìí mọ̀ nǹkan tó ń ti wọn torí pé ẹ̀sìn pé dogmatism bí pásítọ̀ olùṣọ́ àgùntàn bó bá ti sọ lè bá òun ní gbéyẹ̀wò torí ẹ̀sán bá ka nǹkan kan tó tako tí wọ́n láwọn gbàgbọ́ nínú ẹ̀sìn wọn gan nínú bíbélì wọn wọ́n ní pé èèyàn kù káàtẹ̀ ní mímọ́ láti gbọ́ yé ọ̀rọ̀ tó hàn kó takò dúdú báyìí wọ́n ní pé torí bóò lẹ́mì mímọ́ ló fi gbọ́ yé ọlọ́run ní ìwà àwọn kèfèrí àwọn tí ó gbẹ́rùgbẹ́rí sọ́lọ́wọ̀n bá tí wọ́n gbọ́rọ̀ sọ́lọ́wọ̀n bá lẹ́nu eléyìí láti jẹ́ ó yé wa wípé ìtànpè nímọ̀ òun náà nígbàgbọ́ ní ọlọ́run ọlọ́run ni ẹ mọ́tẹ̀ lójú àwọn èèyàn tí wọn mọ̀ gẹ́gẹ́ bọ́lá bá ti sọ fún wa anábì sallallahu alaihi ya oníyá ayúwa nàbí yìí sákìlá ọlọ́run ní mo pè wá anábì bẹ̀rù ọlọ́run bẹ̀rù يا أيها النبي اتق الله ولا تتبع الكافرين والمنافقين ما تتلي وجبنا أوا كفري أتوا منافقي طلب بالما كيلو هو النبي صلى الله عليه وسلم باي أجاب يا واجنا بكاتا سكيلو إيه تري أوا مسلمي أجافة واسجواو kúlíyà àyùwà káfíró ẹ sọ pé yìí kẹfìrí láàbùdù máa tá àbùdù náà àwọn òsàfẹ́ ìjọsìn fún lẹ́yìn ọlọ́run báyìí èmi ò ní bá ìjọsìn fún wàlá antum àbùdù náà máa àbùdù ẹ kú tètè ní fẹ́ẹ̀ bá ní pẹ̀lú mi nínú Islam ẹ wá ti pé kémi wá pẹ̀lú yín nínú òsè kẹfìrí wàlá náà ábìlú máa bá tún èmi ò ní jọ́sìn fún nǹkan tẹ́ ń jọ́sìn fún wàlá á ń tún ábìlú náà ní máa àbújù torí pé ẹ̀kú ní jọ́sìn fún mi fún nǹkan tẹ́ mo ní jọ́sìn fún lakum dinukum waliyadi ẹ̀fẹ̀ sí ti ṣe ti èmi náà fi ẹ̀sìn tèmi ṣe tèmi declaration rí látọ̀dọ̀ olú ẹ̀dà subhanahu wa ta'ala fáwọn mùsùlùmí wípé má sọ pé ọlọ́run ọlọ́run kan náà ló wà ní kékeré ń sìn tó wáyé ọlọ́run kan náà là ń sìn ní kò ní ìdí ó yẹ ká àjọ máa kírun ní mọ́sáàsì ni àwọn òsì ní máa pàtẹ́wọ́ wọn máa jẹsẹ̀ mọ́lẹ̀ ká máa pè ń jọsìn wọn máa forí balẹ̀ fún olúwẹ̀lé rà subhanahu wa ta'ala ni ẹ̀rí pé kékeré ìforí kalẹ̀ ni yahudi nasara kò síjọsìn tí wọn kankan tó ní ká forí kalẹ̀ nú so ìforíkanlẹ̀ fọ́nà ọba sì ní ó ní kúmọ̀tẹ̀dẹ̀lì pàápín ìrara ẹni ńlẹ̀ fún ẹnìkankan ní òfin lẹ́tọ̀ọ́ ká forí balẹ̀ fẹ́nìkankan àfolú ẹ̀dẹ́dà subhanahu wa ta'ala àwa mùsùlùmí àlékírun àfi ká forí kanlẹ̀ ọlọ́run nítorí lórí ẹ̀sìn ọ̀nà ọba kẹ́ẹ̀dúró tọ̀ wà látà tábì àánì sẹ̀bílẹ̀ lẹ́dínà láyé àlẹ́mùn ẹ má tẹ̀lé ojúkọ̀nà àwọn tí ó mà nípa ọlọ́run ọba ọlọ́niwọjà wọ́sínà bíbá ní Israel al-bahar àwọn ọlọ́run ọba la bá wàjúnúdù àtàwọn gbogbo rẹ̀ ibi tí wọ́n dànà sí lánàá wọ́n bọ́nà bẹ́ wọ́n bá rọ́rí wọ́ bọ́gíyàn wàádùwàn ní ti tẹ̀m̀bẹ̀lẹ̀kún ní ti ọ̀tá hátà ilẹ̀ àdàrákà hulọ̀gọ́rọ̀ débi pé gbà tí omi wá padé mọ́ láàrin gbogbo tí ó lè padà sẹ́yìn tí ó lè lọ́wájú mọ́ kọ́lá ámántù annahu la ilaha illa alladhi amanat bihi banu ní sàábà ní pé mo gbàgbọ́ pẹ̀lú la ilaha illallah ẹlẹ́ ìdáhà bàálẹ̀ ìsìláìlá náà gbàgbọ́ èmi náà ti gbàgbọ́ báyìí wàhánà mi náà mùsùlùmí ọlẹ́mi náà ti dìkan náà àwọn mùsùlùmí ọlọ́ni àn àn sísìn lọ́sẹ̀ wá gbàgbọ́ wà kọ́dá afẹ́ìta tó ti yapa àti ọlọ́wọ́n bá tó ti níwọ̀ ọlọ́wọ́n bá tó ánàrọ́ bùkúmùlù ààlà ọlẹ́mi lolúwa yín tó ga jùlọ ọlọ́ni àkọ́dà àfẹ́ríkà kọ́bùlù ó ti yarí ó ti gbẹ́rù gbọ́n ní síwájú wà kóńtà nílẹ̀ lọ́sídìí ó sì wá ná àwọn òbílẹ̀ jẹ́ òbí tí a dùn sí ní insha Allah ta'ala a máa ṣàlàyé kí ló dé tọ́lá ọmọ òfin gba túbà kò fi gba ímánì fìràn lọ́wọ́ rẹ̀ nígbà tó sọ la ilaha illallah nísàlẹ̀ omi nígbà tó rí pé a ah, ikú ti dé omi ní ń padé bọ́mì yìí ó ní láìlá ìlànà gbogbo àgbọ́kọ̀ láìlá ìlànà láwọn àbá ní ìsọ̀rọ̀ ìgbàgbọ́ ọlọ́ọ̀bá ní àn àn ọ̀kọ́dọ̀ àsọ ìta tẹ́sì ìlọsẹ̀ wa ń sọ yẹn tó ti yarí tó ti gbẹ́rù gan rí kọ́bùlù wọ̀kúńtà mi ẹ̀ lọ́sẹ̀lẹ̀ ó ti sọ láwọn bá síwájú ó sì wà nínú àwọn òbílẹ̀jẹ́ látara bẹ́ẹ̀ ọlọ́run kilele ló lédè ni niama máa tẹ̀síwájú insha Allah nínú tafsiri wa leo la ọ̀pọ̀lọpọ̀ fún wa ní ẹ̀mí àtàyè sallallahu wa sallam Muhammad wa ala alihi wa sahbihi wa sallam taslima kathira wa salamu alaykum wa rahmatullahi wa barakatuh